وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم لا دا الصلاة ناتي وما بام على النبي أتيا وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi ká di ọjọ́ ìgbéǹde alùpùpù. a máa tẹ̀síwájú insha allah nínú tíra Umdatul Ahkam eléyìí tí báàbù tá a gbéyàwó lé mi jẹ́ báàbù nílùú haid ó ní ọ̀rọ̀ tó ṣe pé àwọn tó tọ́jú òun náà ni àwọn obìnrin òun lẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lẹ́nu òun ló kàn jù àmọ́ àwa náà tá a jọkùnrin àwa náà ní láti gbọ́ a sì ní láti kọ́ ọ bá a bá gbọ́ tá a kọ́ àwa náà àá lè délé àá jíṣẹ́ báwọn ìyàwó wa àwọn ọlọ́mọ akéwù ó bá dìgbà táwọn bá dára bá níyàwó a máa kọ́ àwọn ìyàwó wa ẹni ò tí níyàwó bá délé yóò kọ́ màmá rẹ̀ àbí ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ náà pàtàkì púpọ̀ wọn ni báàbù náà lè ṣáì a máa wá bẹ̀rẹ̀ náà rè ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bó sọ táà nábì sọ ọlọ́run dákú kí ó tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àfa oníwàásí àbáfa tí ń dánilẹ́kọ̀ọ́ òun ní kọ́kọ́ kàgbákò níjọ́ tí ń bá ń fi ìfẹ́nú tiẹ̀ níjọ́ tí ń bá ń fi sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn àbí ọlọ́run dákun ìfẹ́nú tiwa ọlọ́run dákun mọ́jú wọnú ọ̀rọ̀ ọlọ́run wọn lọ́wọ́ tó bá kú díẹ̀ tí yóò bá wọlé ọlọ́run mọ́jú àmọ́ bá tiẹ̀ ti sọ débi tí yóò wá wọnú ọ̀rọ̀ wọn lọ́wọ́ wọ́n ti jẹ́ kíṣọ́ ìtọ́ wọ́n jẹ́ kó gba inú wa sọ̀rọ̀ bákan náà gbogbo àwa náà tí a sì máa gbọ́ wa àṣìgbọ́ eh, ọlọ́run dákun má fi ṣàdánwò tiwa náà torí àdánwò tí a gbọ́ wà sí òun náà ní kó náà tó ṣe tó ṣe ọ̀rọ̀ gbọ́ eh, àwa náà ọlọ́run ò ní já sí gbọ́ ọlá al-Qur'an al-Karim sọ́nù. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. bàbá bàbá musa kò mú bàtúlà kàmù káwọn àná sáwà musa kò mú bàtúlà kàmù. لقراء أقوى عائشة رضي الله عنها أن فاطمة بنت أبي حبيب سألت النبي صلى الله عليه وسلم فقالت إني مستحاض فلا أطهر أفأدع الصلاة أفأدع أفأدع أفأدع الصلاة قال لا إن ذلك عرض ولكن دع الصلاة قدر الأيام التي كنت تقلبين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليس بالحيض فإذا فإذا أقبلت الحيض فاترك الصلاة فيها فإذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي عن عائشة رضي الله عنها أن أم حبيبة استحيضت سبع سنين فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فقال هذا عيب فكانت تغتسل لكل الصلاة عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد كلانا ذنب وكان يأمرني فأستجب فيباشرني وأنا حائل وكان يخرج رأسه إلي وهو معتكف فأغسله وأنا حائل عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائل فيقرأ القرآن عن معاذة بنت عبد الله قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحي ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقال أحرورية أنت أيوة فقلت لست بحرورية ولكني أسأل فقالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة طيب هذا الباب باب عظيم من أدواب الفقه باب عظيم من أدواب الفقه وفيه مسائل مشكلات ومعضلات لذلك من من أصعب أبواب الفقه باب الحي باب الحي agbègbè bí tá a tún délé ní agbègbè tó lágbára púpọ̀ ni àwọn obìnrin la ló kàn lóòótọ́ àmọ́ bó ti kàn wọ́n yìí nínú àwọn ọ̀rọ̀ fíkì tí ó máa ń sábà dàrú mọ́yàn lójú púpọ̀ ó ní ọ̀rọ̀ alhaid tó yẹ pé táwọn afáà bá gbọ́rọ̀ kalẹ̀ báyìí lẹ́ẹ̀bárúbìnrin mi gbà tó wọ́n bá sọ situation tiẹ̀ yóò bá tó fẹ́ da ọ̀rọ̀ nìyí torí pé individual differences ó wà níbi ọ̀rọ̀ táwọn èyí experience tóbìnrin eléyìí ń rí pẹ̀lú height táǹbọ̀ wá ṣàlàyé rẹ̀ yóò yàtọ̀ sí tí eléyìí náà rí èyàn ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ ti wádìí pé àti káwọn obìnrin ó gbàgbọ́ yìí then àwọn basic ìmọ̀tán gbọ́dọ̀ mọ́mọ́ làwọn àlùfáà gbọ́dọ̀ mọ́ ṣàlàyé rẹ̀ fún wọn níjọ́ táwọn yìí tó bá wá fẹ́ máa dàbí exemption tó bá fẹ́ wáyé ó ṣe wá gbé yìí wọ́n wá tébú ẹ̀ síwájú àwọn àfa àti wa náà a obìnrin báyìí báyìí tí wàá lálàyé rẹ̀ àmọ́ pàtàkì ká gbọ́ torí àìmọye obìnrin òun ni ò gbàgbọ́ yìí àlámọ̀rí yìí ṣe pé nǹkan mìíràn tó jófin lé lórí ó gbélé lìjáàlì hàn torí àìmọ̀kan rẹ̀ tí ó mọ̀ pa ìsìlámù nǹkan míì tí ó tún wá jófin lé lórí ó bẹ̀rẹ̀ sí ní mójútó lìjà níhà torí àyùmọ̀kan rẹ̀ náà sí àmọ́ngbà tí a bá fara wa balẹ̀ dáadáa insha Allah àwọn àlùfáà nínú Islam ọlọ́mọṣà bá wa kẹ́ wọn làwọn ti máa ń sọ fún wa pé àwọn àlùfáà ọ̀láyẹ ni àdúrà ni wọn kò tọ́ sí ká bẹnu àtẹ́lù wọn wọ́n ti ṣe àpọ̀lọpọ̀ àwọn àlàyé táwọn ọmọ kéwù tó níkàndé àwa kan bọ́nú àlàyé wọn ni àwa wá ń kà á àwa ń rí i pé ọgọ́rọ̀ ti ń da ẹlòmíì láàmú ó sì wá nu síra sóbìnrin míì ọ̀rọ̀ ẹ̀jẹ̀ táwọn àlùfáà máa ń pè ní ad-dima'u at-tabi'iyya ad-dima'u at ìyẹn náà ń pè ní natural blood àwọn natural blood yìí ní máa ń dá ìrújúlẹ̀ fóbìnrin míì ó lè jẹ́ ti dámùl ó lè jẹ́ ti ẹ̀jẹ̀ nǹkan oṣù ó lè jẹ́ ti ẹ̀jẹ̀ nǹkan bímọ gbogbo àwọn ẹ̀jẹ̀ wọn wọ̀nyí ń máa ń dá ìrújú lẹ̀ fóbìnrin mi àmọ́ téèyàn bá ti farabalẹ̀ tó kọ́ ẹ̀kọ́ rẹ̀ àwọn àlàyé kọ̀ọ̀kan nínú ẹ̀ làwọn àlùfáà ti ṣàlàyé àwọn àlàyé òun náà ni a mọ̀ wá bá lọ hadith aláwọ̀kọ́ tí wọ́n kọ́kọ́ fọwọ́n bí wọ́n pe báàbù yìí ní báàbù alhaid kí láń ní alhaid ká tó kí hadith alákọ̀ọ́kọ́ الحيض هو سيلان الدم من المرأة من موضع مخصوص في أوقات معلومة ق ا جدي لجوار او بني اجي يوم سجدي يوم جدي لجوار او بني لا و tí ò níye mọ́ jáde oṣooṣù ni wá máa ń jẹ́ ní àwọn bàbá wa bí wá dá pé nígbà tí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn kéwì ilẹ̀ Yorùbá wọ́n wá dá sí nǹkan oṣù nǹkan pè ní nǹkan oṣù yìí ẹ̀jẹ̀ ni tí ó jáde lójú ara obìnrin lẹ́ẹ̀kan lóṣù ó sì lè jù bẹ́ẹ̀ lọ ń gbà mí ó wá lè jọjọ́ mẹ́fà ó lè jọjọ́ méje ìyẹn ló kọ́mọ̀ǹdì ó sì lè jọjọ́ mẹ́wàá ó sì lè jù bẹ́ẹ̀ lọ ó sì lè kéré sí kódó lè jọjọ́ kan kódó lè jẹ́ dàjì ọjọ́. intanke ni haidu ni haidu zawa wuyi ìjọ tóbìnrin bá ti balẹ̀ ayé débi pé ti ń rẹ́jẹ́ ó ti bàlágà kódà kó bá àmọ́jọ ọmọdún mẹ́sàn-án lọ ó ti bàlágà kó má jọ ọmọdún mọ́kànlá lọ ó ti bàlágà gbogbo ìdájọ́ tí sẹ̀ríà bá gbé kalẹ̀ lórí kóbìnrin gbọ́dọ̀ ṣe báyìí obìnrin gbọ́dọ̀ múra báyìí obìnrin gbọ́dọ̀ ọ̀bẹ láyè báyìí obìnrin gbọ́dọ̀ ọ̀bẹ nírúkọ báyìí irú obìnrin bẹ́ẹ̀ òun náà ti wà nírúkọ bẹ́ẹ̀. níjọ́ tó bá ti rí ẹ̀jẹ̀ níta wá ń pè lẹ́jẹ̀ táwọn wí yìí inú àpòlùkẹ́ ẹbí tó máa máa ń wà tóbìnrin bá lóyún wọ́n níbẹ̀ lẹ̀jẹ̀ yìí máa ń wà èpè èyí tó kún bẹ̀ tó fẹ́ ṣẹ́ dànù tó dàbí wéètì òun nìyí tí ń jáde tóbìnrin bá ń ṣe nǹkan oṣù pé àmọ́ àákíyèsí pé ń jọ́ tóbìnrin bá ti lóyún ẹ̀jẹ̀ yìí wá mọ́ bẹ́ẹ̀ kí ló dé jẹ́jẹ́ ni ò ṣe wá mọ́ wọ́n lẹ́jẹ̀ yẹn ni tọ́lọ́run ọba padà máa ń sọ di oúnjẹ tọ́mọ tí ń bẹ nínú oyún máa ń jẹ ẹ̀jẹ̀ tá ń pè lẹ́jẹ̀ nǹkan oṣù tí ń bọ́ta yìí yìí tí ò wá ní bọ́ta máa ń gbà tóbìnrin bá lóyún ni òun ni ọlọ́run ọba subhanahu wa ní máa ń fi ń ṣe oúnjẹ fún ọmọ tí ń bẹ mú mi irú ẹlẹmi àti ẹ jẹ wọn lò náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala tún máa ń lo ńgbà kan bá kọ́kọ́ bí ọmọ òun làátún yí padà tí ó máa lọ rèé di omi wàrà tá à ń pè ní pọ́ mọ́ breastfeed tá à ń pè ní mílíkì tọ́mọ mu gbogbo àwọn eléyìí àwọn oní sáyẹ́ǹsì làwọn kojú bọ́ lọ́wọ́ àwọn táwọn àlùfáà náà wà kó wá ní tíra àmẹ́jẹ̀ yìí èyí tó bá ti wá jáde rẹ̀ yìí òun ló wà máa ní ìdájọ́ intanpe ní alhaidu ni èyí ń jẹ́ ìran àkọ́kọ́ nu àbímá òtọ́bìrìyà nínú àwọn natural blood ìran kejì nínú natural blood inú ẹ̀jẹ̀ tó yẹ pé àdámọ́ ni lára obìnrin àmọ́rìtì rẹ̀ òun là ń pè ní anifa èyí náà máa ń wáyé jọ́ tóbìnrin bá ti di nùfàtà. No bóòlù obìnrin ti máa ń dìbò fàṣà ó ní pé tóbìnrin bá bímọ tán ẹ̀jẹ̀ kan máa ń jáde lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ jù yóò jáde lára obìnrin ẹ̀jẹ̀ yìí kò ní ìdájọ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù o kò yé báyìí ìyẹn ni pé kìí ṣe nǹkan oṣù lápé òun ẹ̀jẹ̀ ni ó kọ sí ẹ̀ ní nífà ìyóhùn làwọn bàbá wa náà bá wa pè ní ẹ̀jẹ̀ ìbímọ ìyẹn là ń pè ní dáàmú nífà ó ní ìran mélòó nínú natural blood méjì anáwó ìfàlì ìran ẹlẹ́ẹ̀kẹta ó dàbí kó làwọn àkọ́kọ́ kéde nù èyí ò ní tá à ń pè ní dáàmú lìsìhàbọ̀ dáàmú alìsìhàbọ̀ èyí ò ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá òun èyí ṣẹ̀jẹ̀ nǹkan oṣù kì ṣẹ̀jẹ̀ bí kan ni tí máa ń sábà ṣàwọn obìnrin yóò wá di pé ẹ̀jẹ̀ ó kàn máa wá lára rẹ̀ gbogbo tí ò ní gbó gbogbo ló wọ́n mọ̀ rẹ́jẹ̀ ìgbésí ayé rẹ̀ àìsàn yìí lè lọ́dọ̀ ẹnu kan àìsàn yìí lè lọ́dọ̀ obìnrin ọdún méjì kódà ọlọ́dún méje ń tó ti wáyé láti pàdé gbà Muhammad àkìdí orí insha Allah àwọn ọmọ gbà wá láyé èyí wọn náà ń pè ní dáàmù lè ṣe ààbọ̀ tí pé ọjọ́júmọ́ ayé lóbìnrin ó mọ̀ rẹ́ díẹ̀ ṣẹ̀rí ò dákẹ́ ń parẹ́ o ṣẹ̀rí ò dákẹ́ ibi tí ṣẹ̀rí àwa gbé sí ìdájọ́ tó fún làwọn náà sì gbọ́dọ̀ fún ìdí sí lọ́rọ̀ yìí kan àwọn obìnrin ju bó ti kan àwa ọkùnrin lọ lóbi jẹ́ kí gbogbo àwọn ìyá wa tí wọ́n bá ń gbọ́ wa nínú ilé kan jòkó dáadáa lọ́wọ́ ibi tọ́lọ̀ bá ní kí spíkà wa yìí ọmọ dé gbogbo obìnrin mùsùlùmí ẹ̀tẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ àwọn lọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò yìí àwọn ló ṣe kí ni àwọn ló kàn jù ìran àwọn táǹpì ní àdìmáhù àtọ̀bìrì ẹ ẹ̀jẹ̀ wá yọ lápá obìnrin ó ṣèṣe ẹ̀jẹ̀ yọ létí rẹ̀ ẹ̀jẹ̀ yọ ń bi tán rẹ̀ ẹ̀jẹ̀ yọ ń bi kan gbogbo àwọn èyí òun ó ti yàtọ̀ sí gbogbo táwọn yìí. àwọn míì wá ń bẹ táwọn afáàmù ń pè ní dámù fasad pé ẹ̀jẹ̀ yìí òun ẹ̀jẹ̀ pé kò ní sẹ́jẹ̀ tá a fẹ́ fún níbi gáàdì kankan gbogbo ẹ̀ náà insha Allah lọ́lọ́ bá gbà wá láàyè rẹ̀ àá gbìyànjú àti mẹ́nuba wọn. Eh, àmọ́ ìta abẹ́ kélé ní àdìsí yálà wa Aisha radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in àwọn ẹgbẹ́gbà wọ́ọ̀rọ̀ tí wà ní aláwa Aisha wí. anna Fatimata bint Abi Hubaysh. tọ́yì. سألت النبي صلى الله إن ذلك علم ولكن دع الصلاة قدر الأيام التي كنت تحلقين فيها ثم اغتسلي وصلي أيوة فاطمة بنت أبي حبيش قلنا أنتم بقى حديث بعد رضي الله عنها أبو حبيش يقول قرني قيس لورو قرني فاطمة olówó wá sọ́dọ̀ ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ìgbódọ́dọ̀ ànábì ọ̀rọ̀ tó wá sọ òní pé inni ustahab inni ustahab a ó lè ní ìtẹ́ o ustahab àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ń dà mí ò ní pé gbogbo ìgbà ni mo gbogbo gíní gbogbo gbà ni mo máa rẹ́ bẹ́ẹ̀. fàlà àtùhùr ní dáńgbà kọ̀ọ̀kan àtùhùrù kìí ṣe túhùrù pé ìmọ̀ra pọ́lọ́wí o ìyẹn ní pé ni o ẹ̀jẹ̀ ní ni ara ni, ìdí ni pé tóbìnrin bá ti ń ṣe nǹkan oṣù tá a mọ̀ sí háídọ̀ tá ń bọ̀ wá kẹ́kọ̀ọ́ pàwọn náà èyí ò lẹ̀jẹ̀ tá a sọ pé ń máa ń jáde lára obìnrin ní ojú ara rẹ̀ ní oṣù ti jáde ní àwọn ọjọ́ mélòó kan tóbìnrin ti mọ̀ mẹ́fà méje mẹ́wàá ó dín jù bẹ́ẹ̀ lọ kò pọ̀ jù bẹ́ẹ̀ lọ. tọ́ ìjọ tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti jáde lára obìnrin èèwọ̀ ni kó kírun èèwọ̀ ni kó gbààwẹ̀ irun tí ò bá tí ìṣẹ̀rí aláàfẹ́ mọ́ nígbà tó ṣe pé kò sùúrù dára mọ́ mọ́sàn padà ààwẹ̀ tí ò bá gbà tó bá jẹ ààwẹ̀ Ramadan iye ọjọ́ tó bá fi ṣe nǹkan oṣù tí ò fi gbà ààwẹ̀ ṣẹ̀rí àní kó san ààwẹ̀ ní padà èyí ń lóbìnrin yẹn wá rò pé ah, ẹ̀jẹ̀ lèmi ti wá rí lójoojúmọ́ yìí ṣé ìdájọ́ mọ́kìrún tó wà lórí obìnrin tí ń ṣe nǹkan oṣù ṣóhun náà nìdájọ́ tí ń bẹ ní orí tèmi ìdínú ló fi sọ bá nẹ́bí pé afa ada ọ̀ṣọ́lá tó rà lè wó pé èyí ṣe tó wá ṣe pé mọ́kìrún ní béèrè nítorí ó béèrè mọ́kìrún nù tẹ́rí bó ṣe ti wá béèrè mọ́kìrún automatically ó mọ̀ pé ánsà tó bá wá o ní ó dájọ́ gbààwẹ̀ àbí má gba afa ada usoro. ten firu le ma tinu ma anabu wa ni la a ma firu le ma je gini ma firu le inna ma dhalika irq ara mi ni sori ti ndo la mu irqu la ni bi ti e je nko su ti wa latara obirin inú ilé ọmọ gẹ́gẹ́ ni nísàlẹ̀ ilé ọmọ lẹ̀gẹ̀ ń kó tuntun máa wà. àníbi àni sọ wá lélẹ́yìn ẹ̀jẹ̀ tó kàn já wá nítòsí ilé ọmọ ni kìí ṣe tó wá láti ìsàlẹ̀sàlẹ̀ ẹnu ilé ọmọ. pé yíò kò ní ìdájọ́ nǹkan oṣù kò ní ìdájọ́ haidọ̀. ànábì ní ọmọ kírun náà ni òun ọmọ sí kí ni ọmọ kírun anábì ní ṣùgbọ́n ìgbẹ̀jẹ̀ ìdí wá jẹ́jẹ́ ojoojúmọ́ yìí ẹ̀sìn má gbàgbé ṣe é máa pa lóbìnrin nǹkan oṣù wọn ìgbà wọn náà máa ń ṣe oṣooṣù tó ẹni yìí lẹ́jẹ̀ wá ń dà lára rẹ̀ lójoojúmọ́ yìí sáà pé àkókò nǹkan oṣù ó wọnú àbí òní wọnú ẹ̀ yóò wọnú ẹ̀ ìyóò lànà bí wá kò tó wa wà láti ṣùgbọ́n kéwú àfa. ayiwa anábìrin wà láti ṣùgbọ́n dá ìsọ́lá máa fi irun lẹ̀ mọ́kì gbéra rẹ̀ sí ìdájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù kọ́dọ̀rọ̀ ẹ̀yà mi lẹ́tì kúńtì ẹ̀ṣìdìnà fi hà lóǹdí wọn yí tó o bá fi máa ń ṣe nǹkan oṣù ìyẹn ni pé ká lọ́jọ́ mẹ́fà lọ bí máa ń ṣe nǹkan oṣù káìsàn yóò tó dé ọjọ́ mẹ́fà máa lẹ̀ nínú ọjọ́ yìí ká lọ́jọ́ mẹ́fà ni àbọ́jọ́ méje ni wọ́n máa ń lò ọjọ́ méje máa ríra rẹ̀ ń bẹ̀ ní ìrì tí ń ṣe ní ìbẹ̀rẹ̀ oṣù lọ lọ́jọ́ mẹ́fà méje tiẹ̀ gbéra ẹni tí ń ṣe nǹkan oṣù níbẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́fà àbí ọjọ́ méje tọ́ba tí lọ mẹ́fà sí méje nìtàn ríra rẹ níri pé ọtí mọ́ kúrò nínú nǹkan oṣù sọ ọjọ́ mẹ́fà méje tó fi ra rẹ nìbọn ń ṣe nǹkan oṣù má rẹ ò gbọ́dọ̀ súnmọ́ oye báyìí àwọn ọjọ́ tó kù yìí rẹ lè súnmọ́ àbí ò lè súnmọ́ àwọn mọ̀rọ̀pọ̀rọ̀ mi rẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní tọ́ ọba ti lọ́jọ́ mẹ́fà nìkan fìrún lẹ̀ súnmọ́ anábí lẹ́yìn ọjọ́ mẹ́fà nìkan wá wẹ̀wẹ̀ ẹni tó parí nǹkan oṣù wàsọ́lì kọ́ ọmọ wá kírun. nínú ẹgbà wa kan. wàlẹ́ ìsàtìbìlì haidọ̀ wọn láàánú ẹbí sọ fún pé ẹ̀jẹ̀ tó rí kì ṣẹ̀jẹ̀ nǹkan oṣù fàdídà àtúbọ̀lá ti là hàyè. anáwó ni ṣùgbọ́n ń gbà tẹ́jẹ́ nǹkan oṣù bá ti dé. mọ́kìrún mọ́ ń gbà náà. Tí òǹdí wọn yí ọjọ́ oṣù ọjọ́ nǹkan oṣù, òǹdí wọn ọjọ́ tó fi ń ṣe háìlà tóun bá ti wá lọ. Fábùsìlì àǹkì dámà lọ rèé fọ ẹ̀jẹ̀ dànù lára rẹ̀, wàá sálè kọmọ wákìrùn. واضح, واضح الآن طيب هذا الحديث متفق عليه حديثي ان tó pọ̀ nínú ìdájọ́ nǹkan oṣù ló ti gbé wa pọ̀ in tó pọ̀ nínú ìdájọ́ nǹkan oṣù ló ti gbé ni ló ti gbé wa pọ̀ alákọ̀ọ́kọ́ nínú ìdájọ́ àwọ̀ ọ̀dá ìjẹ̀ sọ́rí àwọ̀ kílà pé ìyẹn là ń pè ní dámù alìsìtìhàbà dámù alìsìtìhàbà ẹ̀jẹ̀ nǹkan oṣù kí là ń pè nínú kí alìhàyìbà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ kí là ń pè nínú kí dámù obìnrin bá bímọ kí là ń pè nínú kí àkọ́kọ́ obìnrin tí àwọ̀ ìdá ẹ̀jẹ̀ yìí bá ń dà láàmú tó ń rẹ́jẹ̀ lójoojúmọ́ yóò máa kírun yóò máa gbàwẹ̀ yóò máa ṣe gbogbo ìjọsìn tán ní obìnrin tó bá mọ́ ni kó ṣe ó lè gbé alukur'an ó lè wọnú mọ́ṣáláṣí gbogbo nǹkan tóbìnrin bá ń ṣe ló lè máa ṣe. àmọ́ irun rẹ̀ ó wá lọ́nà tí ó mọ̀ gbà kíkì ó dàbí kí tábà délé àbí ìfẹ́lẹ́ kejì aṣáláyé ní orin ṣáàlá. tọ́yì èyí táwọn akọ́kọ́ mú báyìí ni pé ó lè kírun ó lè gbà eléyìí ẹnu kò lè lórí. ó lè ṣe àtìká ẹnu kò lè lórí. bóòdì ó ti mọ wá kírun bóò ní ó ti mọ̀ ṣe òtìká à ń bọ̀ wá bẹ́ẹ̀ ìkan wá ń bẹ tẹ́nu kò lé lórí ó ní àlìjìmá ìjọkọ rẹ̀ lè máa ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ tẹ́jú ẹ̀ jáde lójú ara rẹ̀ tẹ́sùn pé ìdájọ́ tí ń bẹ lórí obìnrin tí bá ń ṣe nǹkan oṣù ní pé fàtẹ́jìlú nìsáà fìlmáṣì tẹ́jẹ̀ nǹkan oṣù bá ti ń jáde lójú ara obìnrin olúwa ní ojú ara wọn yẹn ẹ ṣe ìwé kó mẹ́ ẹ má ṣeré lójú ara wọn àmọ́ gbogbo tó kù a lè ṣeré pẹ̀lú ẹ̀ tọ ẹni tó wá ti pé àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ní ìdáláàmú sọ́kọ rẹ̀ lè máa wá súnmọ́ tó ń tẹ̀jẹ̀ táàrin tó yìí pé ẹ̀jẹ̀ nǹkan oṣù àgbà pé ń tó lé wéèkì ló jáde lára obìnrin lóbi ẹ̀jẹ̀ nǹkan oṣù àìsàn nìyí eléyìí náà gbọ́ arínú àwọn àlùfáà tí wọ́n ní obìnrin ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ súnmọ́ kódà àwọn míì gbé májèlé bíi alimami ahmed ali rahmatulah ní olùwáyà kan àwọn ní láyà àti ha ilà ẹ̀yẹ kọ́fà làánà kò gbọ́dọ̀ súnmọ́ àbí tó bá rí pé áá ah, ibi títí ní ìtìbà ó léyìí wọ́n máa lọ rí dáná jìnnà ṣùgbọ́n majority àwọn àlùfáà wọn ni a ah, ah. tó bá ti pé àlàálí ni fún kókírun tí ti jẹ́tọ̀ọ́ táwọn ẹ̀dí tọ́ à rẹ̀ náà súnmọ́ ẹ̀tọ́ ni ìyí ní majority àwọn àfáàdó lé lórí tọ̀tọ́kọ́ bá ń wo pé ẹ̀jẹ̀ yìí náà wá ní nǹkan wọ́n lè lo nǹkan tí fi protect ara wọn ọkọ lè wọ nǹkan tí ó fi ṣe kíni tí ó fi protect ara rẹ̀ àmọ́ sọ́kọ rẹ̀ lè súnmọ́ àbí ò lè súnmọ́ èyí tí majority àwọn lórí pé ọkọ rẹ̀ lè ó lè àmọ́ pàtí wí ẹnu òkú lórí yìí o èyí ò ń jẹ́ ọ̀kan inú tá a fẹ́ ká gbọ́ àgbóyè rẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì ó ní pé ìgbà tá a ní ẹni táwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ń dà láàmú yìí òun lè kírun ìlànà kírun tiẹ̀ ó wá tún ní bí ó ti bá dé ó ní kí làgójà mọ́ ó ní bí ó ti bá dé tá a bá débi àbí ìtẹ́lẹ̀ kejì ṣàlàyé rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun wá di pé obìnrin àti àwọ̀ ọ̀dá ìjẹ́ bá ń dà láàmú ìdájọ́ kan lànàbì ti sọ fún wa míì nínú àwọn àhàdíìsì míì ó wá sọ ìdájọ́ míì ṣe hàn pé alójoojúmọ́ níbi ń ṣe nǹkan oṣù tàbí tọ̀ ìgbà wo ni ó rí ẹ̀ ní rí pé nǹkan oṣù rèé wọ́n ní kó lo ọjọ́ tí bá máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tọ́ káwá lóbìnrin ọ̀hún ò tí ẹ̀ ṣe nǹkan oṣù rí tí ẹ pé níjọ́ tí ó bẹ̀rẹ̀ nǹkan oṣù láyé rẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣe hádàn ẹni pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ojoojúmọ́ ní fi máa ń rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ò dá rẹ̀ rí soko wúlẹ̀ ṣe nǹkan oṣù rí láyé débi tí ó lẹ́ experience ọjọ́ wo làá máa ń lò àbọ́jọ́ wo àbọ́jọ́ wo lọ́jọ́ nǹkan oṣù ọjọ́ wo lọ́jọ́ àládà tó níjọ́ ó ti fẹ́ bàlágà ìsìhádọ̀ ló fi bẹ̀rẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ló fi bẹ̀rẹ̀ bóòdì dájọ́ tiẹ̀ ṣẹ́ni pé ibi ń ta wílẹ̀ kan ti ṣẹlẹ̀ àwọn àlùfáà ọ̀lùmáyọ̀ ọlọ́run bá sọ́wọ́n lẹ́sọ̀ọ́ lórí wọ́n sì yẹjú ẹ̀ kódà wọ́n tún ní kí lè ṣeéṣe àwọn àfáà gan náà àgbà ni wọ́n ní kódà ní mọ̀sáìlì tí àwọn fàrdìyà ti pọ̀ mẹ́ fàrdìyà ti ní káwọn àfáà mọ́ lọ azum tó bá rí báyìí ìdájọ́ rẹ̀ rí wọ́n ní kódà àwọn àfáà míì padà ṣàṣejù níbi àwọn fàrùdíyàtò ní eléyìí gan lè mọ̀ wáyé ṣùgbọ́n àwọn àfáà ti jẹ́ kalẹ̀ kí àyíbá mọ̀ o ẹni padà róbìnrin kan tí ọ̀rọ̀ tí ó tún jọ báyìí ìdájọ́ rẹ̀ ní àkùsóbìnrin tí ó jọ báyìí kò sí gbogbo tó fà àwọn àlùfáà ń ṣe wàhálà nítorí irú àwa tá a di lẹ́yìn báyìí kó lè mọ́ kó wàhálà bá wa ká lè mọ̀ yìí ká dẹ̀ lè gbàgbọ́ yọ̀rọ̀ sí wa. wọ́n lọ́wọ́ tún lè ṣeé ṣe pé èdè ìtasọ lóbìnrin tí ìjọ tí ó bẹ̀rẹ̀ gbèsè ayé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣèhálọ̀ wọ́n ní mí ń bẹ lóòótọ́ ti ṣe nǹkan oṣù rí àmọ́ kò rí bí dọ̀bátọ̀ rẹ̀ kò rí bí nótìsì ara ẹ̀ pé sọ́jọ́ méje lòun máa ń lò àbí ọjọ́ mẹ́fà àbí ṣé bẹ́ẹ̀ ni oṣù lòun máa ń lò àbá àbí parí oṣù tó kàmọ̀ pé òun máa ń ṣe nǹkan oṣù ó máa ń parí kò tí ì gbọ́ngbọ́n ká dọ̀bátọ̀ rẹ̀ pé ó bẹ̀rẹ̀ nǹkan oṣù kejì ọdún mẹ́fà ọdún méje lọ tí òtí ẹ̀yìn tó ti ṣe ara rẹ̀ ló bá di pé àwọ̀ ọ̀dà ìjẹ́ bẹ̀rẹ̀ àwọ̀ ọ̀dà ìjẹ́ kan obìnrin ní ìbòdì ọdún mẹ́wàá obìnrin ní ìrọ̀jẹ́ tó ti parí ayé rẹ̀ ìṣèhábọ̀ ni ó mọ̀ sí táwọ̀ ọ̀dà yóò mọ̀ dá láàmú ọkẹ̀ yọ́ ti múná lọ ní fáwọ̀rì àwọn á ní sáfilẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ mọ́gbọ̀n so àwọn àfá wa ṣàlàyé àlàyé tí wọ́n wá ṣe ni pé tóbìnrin bá bá rẹ̀ nílò hálà báyìí hálà ní ń bẹ ẹni pé tí ò bá ma áádà tí ò mọ ìṣesí kankan mara rẹ̀ wọ́n ní ọ̀nà kejì ni pé ṣó máa àtẹ̀míyìzì bẹ́yìn náà hàrí ìdìmá tí ó lè mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ táwọn yìí tí ó lè ṣe yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ táwọn yìí tó bá jẹ́ kó lè ṣe yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ yìí ìdájọ́ tí ó lónìí tó ọ̀rọ̀ bí òye jẹ́wọ̀n báyìí kò máa dà ìyẹn ni pé kò mọ bóyá bẹ́ẹ̀ yóò kò mọ̀ bí ọjọ́ mẹ́fà ló mọ́ lọ àbí ọjọ́ méje wọ́n ní òkè ṣó lè sẹ́pẹ́rẹ́tì láàárín ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ ṣó kéwú débẹ̀ wọ́n ní tó bá mọ̀ alhamdulillah ìdókù ni pé tẹ́jẹ̀ yẹn bá ti wá ń wá kó mọ́ lọ wo ẹ̀jẹ̀ tó bá wá wò tó bá ti di pé ah ẹ̀jẹ̀ eléyìí ó ti di ẹ̀jẹ̀ nǹkan oṣù kó fúnra rẹ̀ ní ìdájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù tó bá rí pé ẹ̀jẹ̀ eléyìí ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ ni kó fúnra rẹ̀ ní ìdájọ́ ẹni tí ń ṣe ìṣèhádọ̀ tẹ̀wé tí ó bá sì fúnra rẹ̀ nígbàjọ́ ẹni ṣe ṣèhádọ̀ yóò mọ kírun yóò mọ gbàwẹ̀ ọkọ rẹ̀ lè súnmọ́ according to majority àwọn àfa ó lè ṣe ẹ̀sìn káà nínú mọ́sálásí. tó bá yẹ pé ìdájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù ló fẹ́ fúnra rẹ̀ ajá sí pé kò lè kírun kò lè gbàwẹ̀ ọkọ rẹ̀ ó lè súnmọ́ albayanu ààrẹ ìṣọ́rọ̀ méjì yìí báyìí ẹ̀kẹ́bẹ̀rẹ̀ tí ó wà kú o ní pé ńgbẹ̀ wá ní tó ni yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìbímọ ẹnu ànábì náà láti kọ́ ẹnu dára kíkọ́ ẹnu ànábì sallallahu alaihi hadith ń bẹ lórí ẹ̀ فوارق أربعة فوارق أربعة أبي علامات أربعة أو differences mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ láàrin damul haid àti damul istihada àwọn ìyàtọ̀ mẹ́rin níbẹ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ẹ bá bá adúmọ́ pé lẹ́yìn wa ìyàtọ̀ àkọ́kọ́ wọ́n yàtọ̀ ní kọ́lọ̀ wọ́n yàtọ̀ ní kíni o kọ́lọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù damun aswad damun aswad ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ dúdú ni ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ kíni o ẹ̀jẹ̀ dúdú ni damun istihaba bí damun ahmar. ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pípọ́n pupa bíi nọ́mbà ẹ̀jẹ̀ tí mo ń jáde lára èmi àti lájọ pé ìyí wo ìwé ìṣẹ̀jẹ̀ tìbí ìyàtọ̀ àkọ́kọ́ nù sọtọ́bìnrin bá ti lójú jalè pé a ah, ẹ̀jẹ̀ tí mo rí yìí ẹ̀jẹ̀ yìí dúdú nǹkan oṣù nù a ah, ẹ̀jẹ̀ tí mo rí yìí a ah, ẹ̀jẹ̀ ilé o ó ti di ẹ̀jẹ̀ kínú ìṣẹ̀hàmù sọtọ́bìnrin bá jẹ́ ni pé lọ ṣẹ́jẹ́ dúdú ni ṣẹ́jẹ́ pupa ni ìyẹn jẹ́ yàtọ̀ alákọ̀ọ́kọ́ ìyàtọ̀ mẹ́rin la fẹ́ ṣéǹjì mẹ́rin ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì dámùl haid rọlí wọ́sẹ̀kìn ẹ̀jẹ̀ nǹkan oṣù ó máa ń tì ó máa ń ṣe kí ni ó máa وعدم الاستحاضة رقيق ولطيف ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ òun máa ń láì tẹ bá fọwọ́ síkà yóò máa ṣe kí ni o yóò láì yóò fẹ́lẹ́ àbí náà lè lo yorùbá fẹ́lẹ́ fún orú kan náà ó fẹ́lẹ́ náà tọ̀ yóò sá láì tìdí lẹ́nu kan àmẹ́jẹ̀ nǹkan oṣù yóò kí ni òun máa ń tì yàtọ̀ sí mélòó báyìí alifáàrí kò fáàrí tú ìjọ kún méjì àtọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta àmì ẹlẹ́ẹ̀kẹta ó ní pé jámùlá haidi ya àrífò ẹjẹ ń kó oṣù máa ń láwùrá ìhá kárí ìhá ẹjẹ ń kó o ìmọ̀ tí ló wa ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ tá pè ní àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ kì í ṣe kí ni kì í rùn máa ń dàbí nọ́mà ẹ̀jẹ̀ irú tó máa ń dà wa ó dí àtọ̀ mélòó lẹ́tà ẹ̀yà tó ẹlẹ́kẹrin ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá jáde lára obìnrin bó bá ti wà náà ni ó ti wà oṣù tó bá jáde lára obìnrin bó ṣe rí ni ó máa rí gbogbo but ẹ̀jẹ̀ sì hádọ̀ tó bá jáde lára obìnrin tó bá ti pẹ́ díẹ̀ yóò mọ̀ gan yóò mọ̀ dì gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti mọ́ ṣe gíní ti mọ́ ń dì àbọ̀dì ìrẹ́jẹ̀ tó dì ọ̀n ti pa màálù lọ́dún rẹ̀ ẹ̀hàn ṣàgbé tí ìyàbá pa màálù ẹ̀jẹ̀ rẹ̀ kí ní padà mọ́ ń sùn yóò mọ̀ dì báyìí fi dọ̀mọ̀rọ̀ ẹ̀jẹ̀ lásán nìyí bí ẹ̀jẹ̀ ṣe hádọ̀ náà ti mọ́ nínú tóun bá jáde òun mọ̀ ṣe gíní yóò rí tẹ́lẹ̀ àti náà ti wáyé tẹ́jẹ̀ bá jáde lára wa báyìí tó bá ilé pẹ́ńlẹ̀lẹ̀ yóò mọ̀ sí kíni yóò mọ̀ jù ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ìjọba pẹ̀lú ìṣẹ̀hádọ̀ bí ti mọ́ rí bọ́tí ẹ̀jẹ̀ ń kóòtù dúdú rẹ̀ tírùn náà tó tíkì náà bẹ́ẹ̀ náà ni ó ti wà kò ní yàtọ̀ albayanu wa àdá ó di ìyàtọ̀ mélòó ta kọ́ báyìí Ah, ka mẹ́rin àbá àwọn àlejò ọdún gbé àwọn àgbọ́dọ̀ wí àjẹ̀fẹ́ àdò kírùn ayọ́ tewó tí kó súnmọ́ rùn ayọ́ ayọ́ ayọ́ o ma ń gan o <laughs> ìgbẹ̀wò náà ha aywa barakallahu fik tayyib àwọn ìyàtọ̀ mẹ́rẹ̀ẹ̀rin difference mẹ́rẹ̀ẹ̀rin obìnrin ma wá wù ú tó bá ti rí ìkan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀dà bó ti rí mẹ́rẹ̀ẹ̀rin lára ẹ̀jẹ̀ á fúnra rẹ̀ ní ìdájọ́ pé òun ti ń ṣe nǹkan oṣù ìyẹn náà ń pè ní àtẹ́mìlì ó di mélòó báyìí jọmọ́ ó dọ̀nà méjì tí ẹ̀fọ́ náà kọ́kọ́ òun ló wà nínú hadith ipe kó wo táìmù wo lòun fi máa ń ṣe nǹkan oṣù kó dẹ̀ fúnra rẹ̀ náà kò wá mọ̀gbà tí máa ń ṣe nǹkan oṣù kó lọ wo só lè mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ àwọn àlùfáà tó mú fàdúdì ní fàdúdì ní ìwà wọn bá tó ní àìbá mọ̀ kò má á dà ara rẹ̀ kó mọ́ gbá wo lòun máa ń ṣe nǹkan oṣù kò tún wá kéwú kò gbọ́ wà sí àti wà sí kò gbọ́ débi tí ó mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ àbótí ẹ̀gbọ́n wà sí ọ̀hún ó padà rẹ́ jẹ́ ni ó dàrú mọ́ lọ́wọ́ àwọn afúnni hálàfà àríta ìdájọ́ lẹ́kẹta ó ní pé irú obìnrin bẹ́ẹ̀ ní tó máa kù ni pé kó lọ stọ́dì kí ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ ibi ni ìṣesí ibi tí òun wà so ìṣesí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ tó bá wà kò ní kó wá lò ìṣesí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ ibi tó bá wà oníkóṣe kí ni jọmọ́ oníkólò náà àwùjọ tóbìnrin bá wá wà yóò wo àwọn tó bá pọ̀ nínú obìnrin gbà náà àwọn tó bá pọ̀ nínú obìnrin ní àwùjọ rẹ̀ ọjọ́ wo náà fi máa ń ṣe nǹkan oṣù ọjọ́ mélòó náà máa ń lò àkókò wo ló máa ń bọ́ sí ìgbà wo ló sì máa ń bọ́ sí tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ ibi tó wà ẹ pa ẹ́ńjìnì yẹn kó má lọ ba ẹ́ńjìnì jẹ́ o ẹni tó ṣe ń kó lọ ẹ̀sìn ń wò tán iná rẹ̀ ẹ ti jẹ́ kó bóòdù jù náà àbá báyìí ó máa padà sí àádá tó gọ́ọ̀lìbí nìta àwọn tó bá pọ̀jù ní obìnrin tó wà láwùjọ rẹ̀ yóò lọ wo ìṣesí wọn àwọn obìnrin tó wá wà láwùjọ rẹ̀ àwa discover pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé ọjọ́ mẹ́fà náà fi máa ń ṣe nǹkan oṣù ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà ọjọ́ àbí àwọn tó pọ̀ jù ní obìnrin láwùjọ tó wà ọjọ́ méje náà fi máa ń ṣe nǹkan oṣù kó má lọ mú ìṣesí obìnrin láwùjọ mi o ní ti èkó ìlàjọ ń gbé àbí ogun ogun ṣe ti lájọ wa àwọn èkó láwà ilẹ̀ Yorùbá láwà kó wo kí ni in tó kọ́mọ̀ láwùjọ àwọn obìnrin ní ilẹ̀ yorùbá èyí pé ọ̀rọ̀ lọ mú dájọ́ àwọn ọmọ yíbò wá fún ìwọ́tọ́jọ́ mọ yorùbá ọmọ yíbò náà máa lo ìṣesí àwọn obìnrin tó pọ̀ nínú ìran àwọn ọmọ yíbò bí gbogbo ìran kọ̀ọ̀kan bóníkálukú ṣe sọ́dí ara ìyẹn tọ́yì tọ́ba ti wá sọ́dí àwọn obìnrin tí ń bẹ láwùjọ rẹ̀ tó bá wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìṣe wọn ò ní pé ọjọ́ mẹ́fà náà fi máa ń ṣe yóò wá fúnra rẹ̀ nídàájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù fódìdí ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà kálọ́jọ́ méje ni àwọn tó pọ̀ jù nú àwọn obìnrin láwùjọ rẹ̀ bí máa ń ṣe yóò fúnra rẹ̀ nídàájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù fódìdí ọjọ́ mélòó ọjọ́ méje ká ní àwọn tó pọ̀ jù obìnrin láwùjọ rẹ̀ ìbẹ̀rẹ̀ oṣù náà máa ń fi lo ọjọ́ mẹ́fà òun náà máa fúnra rẹ̀ nídàájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù ní ọjọ́ mẹ́fà ní ìbẹ̀rẹ̀ ká láàrin oṣù olóògbé rẹ̀ sí àárín ká oṣù olóògbé rẹ̀ sí ìparí oṣù wàhálà so iṣẹ́ àwọn obìnrin àwùjọ òní yóò wá tẹ̀lé pẹ̀lú eléyìí sí pé kò sí bóbìnrin ṣe lè wó wà ẹni tí kò ní mọ tí ó ṣe inú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn tóbìnrin bá ń ṣe alimada alistihaba wàbẹ tọyì ẹjá tó ka àdìsẹ lẹ́ẹ̀kejì ká lè mọ àwọn ìdájọ́ míì tó tún súnmọ́ wa àti pé nǹkan mẹ́ta ni báyìí tóbìnrin bá ṣe nǹkan oṣù ni yóò sọ nínú pé tó bá ti máa ládàá ara rẹ̀ pé a ah, ẹ̀jẹ̀ yìí ti ń dòun láàmú àìsàn ní í ṣeun ẹ̀jẹ̀ tí ń dùn láàmú yìí ẹ̀jẹ̀ ni ò tí ì sọ ẹdẹ ní tọ́ nílé kírun kò tí ì sọ ẹdẹ lẹ́gbẹ̀ẹ́ obìnrin tó mọ̀ ni ìgbà tí ó mọ ríra rẹ̀ níbi ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé tó bá lè sọ di pé ìgbà wo lòun máa ń sábà ṣe nǹkan oṣù ṣé bẹ̀rẹ̀ oṣù ni sáàrin oṣù ni ṣópin oṣù ni sọ́jọ́ mẹ́fà ni àbọ́jọ́ méje méje ni àbí mẹ́jọ yóò máa fúnra rẹ̀ nídàájọ́ yẹn láwọn àkókò yẹn tóbìnrin ò bá wá máa á dà ara rẹ̀ kò mọ ìṣesí ara rẹ̀ bẹ́ẹ̀ èyí tó kù ni pé kó lọ rèé para síbi àtẹ̀mí yìí kó lọ mọ bó lòun ó ti mọ̀ yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ wà rẹ̀ yóò wá tẹ̀lé àwọn nǹkan méjèèjì yẹn àmì àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin ni yóò sọ àti sọ àmì alákọ̀ọ́kọ́ àmì kejì àmì kẹta àmì kẹrin alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù ó máa ń dúdú ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ó máa ń pupa ẹ̀jẹ̀ nǹkan oṣù ó máa ń rùn ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá òun ò kí ń rùn ẹ̀jẹ̀ nǹkan oṣù òun máa ń tic ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá láì ẹ̀jẹ̀ nǹkan tó bá jábọ́ tán bó bá ṣe wà náà ni máa ń wà àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ bó bá jábọ́ tán ó máa ń dì tó tó bá ti lè mọ̀ yàtọ̀ láàárín ẹ̀ báyìí yóò wá gbéra rẹ̀ sí dájọ́ òun wàá dẹ́ ìgbà náà ni yóò wà nípò ó ṣe nǹkan oṣù lọ́wọ́ bí ò bá wá ní ádà kò mọ̀ ṣe sí ara rẹ̀ kò tún lè mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kó padà sí ìṣesí àwọn obìnrin tó pọ̀ ní àwùjọ rẹ̀ ìgbà wo náà máa ń sábà bí ṣe nǹkan oṣù kó fúnra rẹ̀ náà nídájú ẹni tí ń ṣe nǹkan oṣù ní ìgbà náà ó sì máa lò lórí ara rẹ̀ albayanu wa rẹ̀ tẹ̀yìn. نعم عن عائشة رضي الله عنها أن أم حبيبة استحيضت سبع سنين فسأل فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فقال هذا عرق فكانت تغتسل لكل صلاة حديث mi tún rè nípa àlàyé obìnrin tí àwọ̀ àwọ̀ ọ̀dá ìjẹ́ ń dà láàmú ìyá wa Aisha radiyallahu anha àwọn ni wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí àwọn àni eléyìí wá látọ̀dọ̀ man Ummu Ummu Habiba kò síkú mọ́ ní kí ló ṣẹlẹ̀ tí èsì ní kí ló tàn á á sọ́yì ipò tó ẹkẹ́ ti ra kalẹ̀ ẹ̀ mọ́ntẹ́ǹsì fọ́tbọ̀l Ummu Habiba ìyàwó Aisha radiyallahu annabi sallallahu alaihi wasallam àmọ́ tó ṣe ni pé ustuhida umu habiba tán dárúkọ ń bí ìtẹ́bì ìtẹ́bì ìtẹ́bì jiddan umu habiba eléyìí ó yàtọ̀ sí umu habiba tó jẹ́ yàwó ànẹ́gbà muhammad ó yàbí òye umu habiba títí ìyàwó ànẹ́gbà muhammad ìyẹn umu habiba bíntu abi sufyan ummu habiba bintu abi sufiyan ṣùgbọ́n ummu habiba ta kí ó débẹ̀ lẹ́ni ummu habiba bintu hubaysh ummu habiba bintu hubaysh ummu habiba bintu hubaysh ìyàwó abdulrahman ibn awf lòun ummu habiba bintu abi sufiyan ìyàwó ìdínú umu habiba tó jẹ́ ọmọ àbúsùfìyàní ọmọ ìyá ọmọ bàbá àmì ọmọ bàbá lòun àti muawiya ibinu sufiyan muawiya àtàwọn kan bú káàkiri ní amadébẹ̀njọ́mi tamaya so mu habiba ti bíntu abi sufiyan níyàwó ànábì umu habiba bíntu hubaysh ó ní ti òun dẹ̀ níyàwó Abdurrahman ibn Awf tọ́yì. wọ́n ní mú Habiba yìí ustuhidat àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ dá láàmú sábà àtìní fòdìdì ọdún méje ọdún mélòó àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ dá láàmú fòdìdì ọdún méje sábà àtìní. فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك Umu Habiba yìí wá wá sọ́dọ̀ ànábì àwọn ọ̀dá ìjẹ̀ yìí kò jẹ́ gbádùn ó wá béèrè lọ́wọ́ ànábì. fa amaraha an taqtasim. ànábì wa ní oṣù wàhálà ọmọ kírun ṣùgbọ́n ọmọ wẹ̀ ọmọ ṣe kí ni ọmọ wẹ̀ ayọ̀ wa. faqala hadha irq wọ́n ní sọ ìgbà anábì wa sọ bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí mú àbí bá ó máa lò dájọ́ yìí fàkàánà tẹ̀gùtẹ́sílú lè kó lè sọ́là ó bá di pé ó mú àbí bá gbogbo òrùn kọ̀ọ̀kan tó bá ti dé ní máa ń wẹ̀ gbogbo kí ni jọmọ́ gbogbo àsìkò òrùn kọ̀ọ̀kan ní máa ń ṣe kí ni ní máa ń wẹ̀ nìyí bá dá ọ̀rọ̀ lẹ̀ láàrin àwọn àfáà wa nínú Islam ọlọ́run bá wa kí àwọn àfáà Islam wọ́n ṣá lójú kòkòrò lórí pé bó lẹ̀sìn ọlọ́wọ́n bó ti yé wa nítorí wàá dálẹ̀ nípa àwọn àbá ìsìláàmù wa gbé ọ̀pẹ́ e tọ̀ ìwẹ̀ tí wọ́n ń wẹ̀ lójoojúmọ́ yìí ṣáà nábì ló pa aláṣẹ rẹ̀ àbá nábì kọ́ làwọn afábà bẹ̀rẹ̀ ṣe sábọ̀ àyínà ọgbọ̀rọ̀ náà fún ní hadith wọn ní ànábì kọ́ ló pa aláṣẹ o umu habiba ní mọ̀ọ́mọ́ lòdájọ́ ìdájọ́ ní fúnra fúnra rẹ̀ àmọ́ rìwáyà mi wà fi ipá nẹ́bì ló pa aláṣẹ àwọn míì tún ní rìwáyà ni ò lálàáfíà àwọn míì ló lálàáfíà nu àwọn àlùfáà àmọ́ ń bẹ̀rù ni ìdájọ́ ti lékún bẹ̀rù ṣe pa sọ pé obìnrin tí bá ń táwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ bá ń dà láàmú kí ni yóò mọ̀ ṣe yóò mọ̀ kírun ayé ẹ̀kọ́ tọ̀ ìlànà kírun rẹ̀ wá ni pé gbogbo àsìkò oorun ló gbọdọ̀ máa lọ rèé kílìnì ara ẹ̀ tí ó mọ̀ lọ ní tábà gbogbo àsìkò ọ̀rọ̀ àásìbí ìlọlé ìgbẹ́ torí àgbà pé ẹ̀jẹ̀ ni ó ṣe kí ni yóò ti wá ti ṣe ní ara ẹ̀ sokó lọ rí pọ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ máa gbìyànjú àti máa fi nǹkan bójú ara rẹ̀ bóyá páàdì ni yóò máa lò ní o bóyá àwọn ẹ̀já wa lẹ́yìn jọ́n máa mú aṣọ tí wọ́n fi sínú kí ni wọ́n tí wọ́n sì wọ́ ni o ó ṣàgbọ́dọ̀ máa fi nǹkan bójú ara nì ipe àyíbá tiẹ̀ mọ̀ ní tiẹ̀ ń kírun lọ́wọ́ ẹ̀jẹ̀ padà wá ń wá ẹ̀jẹ̀ ni ó lè mọ ríbi tí yóò mọ sọ́ọ̀sì kò ní jẹ́ pé ẹ̀jẹ̀ ni ó wà mọ jábọ́ yóò mọ dọ̀tí mọ́sálásí àmọ́ arẹ́jẹ̀ nu mọ́sálásí yóò mọ bí kórìíra mo rò pé yóò bá tọ́yì ó di mélòó báwọn ó di méjì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta lẹ́yìn pé máa ń tán bá ó ní pé gbogbo àsìkò oorun ló gbọ́dọ̀ mọ́ ṣàlùwàlá kò gbọ́dọ̀ ní àlùwàlá tí mo ṣe ń rúrì ìyàsó ìsìtọ̀ àsọdẹ́jẹ̀ tí ń bẹ lára rẹ̀ náà ó tó ó gbọ́dọ̀ mọ́ ṣàlùwàlá ní gbogbo àsìkò oorun ẹlẹ́ẹ̀kẹrin wá ní pé ó wá dáa púpọ̀ púpọ̀ nìyẹn ó ṣe kí ni ó dáa púpọ̀ pé ní gbogbo àsìkò oorun kọ̀ọ̀kan kó máa wẹ̀ ní ìlànà tá a fi máa ń wẹ jánábà àmọ́ láníyàn pé ó ń wẹ ìwẹ̀ ìwẹ̀ ṣìhábọ̀ àbí ká ní ìwẹ̀ kó fẹ́ kírun nítorí kó jẹ́ ẹni tí ń ṣe ìṣìhábọ̀ eléyìí ó dáa púpọ̀ ni ó ṣe kí ni ó dáa púpọ̀ ni ó dáa púpọ̀ tóbìnrin bá lè máa ṣe bẹ́ẹ̀ àmọ́ kìí sọ̀rọ̀ yàn lé lórí ibi táwọn àbá tó wá mú wọn bẹ̀ ni pé alárí ìwáyà kan tánàbùwà Muhammad sallallahu alaihi wasallam ń padà ń sọ fún Himna Himna táwí náà bíntu Jahsh lòun náà Himna tú bíntu Jahsh kódà àwọn àfáà padà máa ń sọ kinní kan pé àdíìsì jẹ́rítà ń yìí gbogbo àwọn ọmọ banatul Jahsh gbogbo wọn ní àrùn àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ń dà láàmú lójú ojú bẹ́ẹ̀ dàbí àrùn ìdílé bọ̀ àbí ibùdó ìbájú wọn pè ó fẹ́ dàbí ẹrẹ dítù ìbí àrùn wọn jogún ẹ̀ àbí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a mọ̀ nínú pé wọ́n gba ìsìláàmù lọ́dọ̀ ànábì gbogbo wọn pátá náà mọ̀ ṣe ṣàhádọ̀ àti umu habiba ni o àti himna ni o tó ń jẹ́ ìyàwó tọ́lá bin ubaydillah ala kulli hal ìyí ìlànà Ànábì wa sọ mú pé á ah, tọ́ bá sì lè mọ ṣe báyìí pé tájú àsìkò orun zúrì bá ti fẹ́ tó dìlé irun zúrì yẹn mọ́ tètè sáré kí tó bá wá dìlé rẹ̀ tó ti ń kù díẹ̀ tí àsìrì fẹ́ tó wá lọ rèé wẹ̀ tó bá wá wẹ̀ ọ wà kí zuhur bó bá wá kírun zuhur yẹn àsìrì ó ti wá wọlé kan tó lọ kí tán tàbí ó ń kí tán báyìí asìrì ó kàn wọlé wá ṣe kọ́ mọ̀ kọ́ wá kí irun asìrì tó túmọ̀ sí pé yóò máa ṣe jámùrù láàrin zuhur àti asìrì pẹ̀lú ìwẹ̀ ìwẹ̀ yọ̀kan so yóò máa fi ìwẹ̀ yọ̀kan yóò máa fi kírun méjì ẹtí màbá lóòjẹ pẹ́ fún alóyìn rárá tó bá tún wá dásìkò mọ́gírìbì náà yóò dìlé mọ́gírìbì náà díẹ̀ yóò wá wẹ̀ ìwẹ́ nì ni yóò fi kí magribi ó kì í tán ìṣáyò tí máa wọlé yóò tún wá máa kí yóò jẹ́ sí pé ó fi ìwẹ́ ẹyọ kan kí ìrun magribi àti ẹ̀ṣà tó bá tún di àsìkò orun àṣùbà yóò tún wá máa wẹ̀ eléyìí ó dáa jù ní o ó ṣe kí làgbéjọ mọ́ ó dáa jù ní ṣùgbọ́n ìwò gẹ́gẹ́ ló jọ́ra yàn èyí tó jọ́ra yàn ni pé aliwudu ń dakú ní sàlá alùwùdú èyí tó jọ́rọ̀ ẹ̀ ni pé ó ṣàgbọ́dọ̀ máa ṣàlùwàlá lásìkò òrùn kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ máa ṣe àlùwàlá nígbà o lásìkò òrùn kọ̀ọ̀kan yìí wájìbù ni o èyí ò tóbìnrin bá ti ń ṣe istihara èyí là Muhammad sallallahu alaihi wasallam sọ fún mu tó jẹ́ bintu Jahash lànàbí wa muhammad sallallahu alaihi wasallam sọ fún mi so àmọ́ gbogbo ẹ̀rọ ká sọ lẹ́ẹ̀kan pé àwọn bàánà tó jáàṣì lórí bẹ́ẹ̀ ani fatima tó bí umu habiba bí tó jáàṣì hemina bí tó jáàṣì fatima bí tó jáàṣì gbogbo wọn pátá òun náà ní kí ni òun ní ìdájọ́ ìwọ orí òun tọ́yì máàdìrọ́ máàdìrọ́ máàdìrọ́ bàánà tó jáàṣì mẹ́ta ni wọn fatima tá a kan bí tó xubayish yéé ṣe bí tó jáàṣì أم حبيبة بنت جحش زينب بنت جحش زينب بنت جحش أم المؤمنين يقول جفا النبوة محمد صلى الله عليه وسلم يا زينب بنت بنت جحش قدوة كان حملة بنت بنت جحش آه زينب بنت جحش يقول يا نبوة محمد صلى الله عليه وسلم أم المؤمنين ummu habibata bintu jahash ìyàwó tani aywa abdulrahman ibn ibn awf himnatu bintu jahash ìyàwó tani talhatu ibn ubaydillah radiyallahu ta'ala anhum wa ani sahabati ajma'in so àwọn lẹ́yìn náà ń pè ní banatu banatu jahash gbogbo àwọn banatu jahash yìí náà wà mọ́ ń ṣe istihadọ̀ ìdí nìyẹn obìnrin obìnrin ó àmá ìsàn ni gbogbo táwa ń wí yìí níjọ́ tóbìnrin bá ti bá ara rẹ̀ nírú àwọn ipò tá à ń sọ yìí ní tí ó ṣe fúnra rẹ̀ náà ni pé kó rọra rẹ̀ lọ́wọ́ ayé ẹ̀kọ́ ọ̀nà tí ó sì fi rọra rẹ̀ lọ́wọ́ náà ni pé kó má wúra rẹ̀ ràn kó lọ sọ́dọ̀ dókítọ̀ a nǹkan báyìí ń dà mí láàmú nǹkan báyìí ń ṣe mí àìsàn báyìí ń bá mi jà àìsàn báyìí ò jẹun gbádùn so nígbà tó bá lọ sọ́dọ̀ wọn wọ́n sì sọ kí ni yóò lò sí àìsàn rẹ̀ tí kò ń ṣe é so eléyìí ni díẹ̀ nínú àwọn ìdájọ́ tó ní ṣe papọ̀ mọ́ al-istihada lọ́sẹ̀ tó kọjá ẹrú ọlọ́wọ́ bá kan jazahullahu khairan wọ́n ra tíra umdatul ahkam like thirty copies délé òun náà ni wọ́n rà fún wa kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó bá aṣọ iná lẹ́sùn lórí ṣùgbọ́n táwa ṣe ni pé kóníkálukú wa bá lè wá nílé ṣe pé ìtàmọ́ lò ní alukọ́ nìkan lá ní kì í sì kárí tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́bá wá sálùkọ́lé yìí nìkan lẹ́gbà kọ́pì kọ̀ọ̀kan àwọn èèyàn tí wọ́n wá mọ̀nùgọ́ọ́bà gọ́ọ̀bà hafdo ẹni tí ò bá ti wá hafdo rẹ̀ jọyà àwọn ọmọ tọ́lọ wà nìjọ lẹ́yìn tó wọn mélòó ni wọn. sábà ọ̀yà fún àbúrò ọ̀rọ̀ ọ̀yà tọ́ba fún àwọn ọba wa ní ọ̀nà ẹ̀ tó kó wa ó mú wa gbogbo àwọn tó bá wá sí hálùkọ́lé nìkan wọn náà gbà jẹ àbú ẹ wá gbàdà ẹ mọ̀ ní ààrẹ wà látàárọ̀ kò yẹ kẹ́ gbà àmì ẹ ti wá lòtọ́ náà ẹ̀yà ẹni wá wá ní ìní ẹ̀ dìde àfáà ìjọ dùkú láyé ó yá wọn bọ̀ wá ọkùnrin barakallahu fi tọ́ba ti wá ń bọ̀ tọ́ba ti ń bọ̀ wá sí halukọ ọmọ mú kíra rẹ̀ dání àwọn obìnrin àwọn ọmọ kan àwọn táló wà lọ́dọ̀ obìnrin fádọ́ táló ti gbà tiẹ̀ barakallahu fi ọgbọ́n ayé báyìí ṣe ah kóòn bí kí ni ojú agbájú náà ni mo lọ ti wá ọmọ àkúrẹ́ gan àkúrẹ́ abáṣẹ ní fọ́tọ̀ tẹ bá ti ń bọ̀ wá sálùkọ̀ kó ní kálukú máa mú ti ọ̀rá ni gbogbo ẹ̀wọ̀n ti fẹ́ tàn àwọn tó wà ní ìdí jẹnẹrétọ̀ mélòó ni wọn méjì ni wọn mẹ́rin afa òta ni àjàrà afa mahidin aha waman àwọn mẹ́rin ṣáà ń ṣọ́ọ̀tì ẹni gba ogójì ràtọ̀ àwọn obìnrin à ok mélòó láwọn obìnrin àwọn tó wálé nù àwọn òmù kan báyìí tán wọ́n wá lójúmọ̀ yẹn ẹja fún wọn ẹ̀yìn àwọn mẹ́ta àwọn ẹlọ fún wọn ó kú òmù wọn yẹn gbogbo àwọn tí wọ́n torí òjò tán fi wá ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ kí tíra kó balẹ̀ mọ́lọ tó wa kí wá jẹ́ pé kò ní tó gbogbo tó kù ju how copies lọ àlàfo ìwọ ẹ̀jẹ̀ tí wọ́n gbà ẹ̀jẹ̀ bá ti ń bọ̀ wá sálùkọ́ ẹ̀ mọ̀ mú tira yín dání àwọn kọ́pì tá a ti ní tẹ́lẹ̀ sọ àwọn tí wọ́n wálé ní òun ni wọ́n mọ̀ làwọn kan sì gbọ́dọ̀ mú lọ torí wá kù mọ́ṣáláṣí ni wọ́n gbọ́dọ̀ mú yòó lọ eléyìí lára ẹni tó ra fáwọn èèyàn kọ́lọ́ba àṣẹ náà ní ẹ̀sán olórí barakallahu fikum tayyib halmi su'al àyàn kan pamílẹ̀ níbi èèyàn gan ní how about we online àwọn tó wà lórí kiri láwọn náà fẹ́ gbà àwọn bàbá àti sẹ́ńdẹ̀ẹ́sì kò tí ẹ̀rọ á lè káyé wọn tán so ẹ lọ́ra tí ń fún ara yín. náà <laughs> náà tọ́yì àmì sọ́án ìjàre tó níbi gbogbo ọ̀ níbi nígbà tí ẹ pàwàkó lóbìnrin tí mo ń ṣe ìkìhàdọ̀ tọ́yì àríkù sálà ọ̀hún okay sir obìnrin tí àwọ̀ ọ̀dá ìjẹ̀ yìí ń dà láàmú yìí ọlá ni ó lè kírun àwọn ni ṣé ìrun ìdì náà tó tún lè kírun náà bẹ́ẹ̀ àti ìrun ìdì lókùn tó bá tiẹ̀ ti lè kírun ọ̀ràn yẹn ìrun ìdì mi bá bí tí ó kàn máa fi lò pẹ̀lú ìrun tí ó bá lọ kí ni pé ó gbọ́dọ̀ máa mú nǹkan kan tí ó fi máa bo ojú ara ẹ̀ sódà tí ẹ̀jẹ̀ yẹn ò bá tiẹ̀ jáde ẹ̀jẹ̀ yẹn ò ní ṣe kínú ẹ kò ní máa kán sílẹ̀ kò ní máa jálẹ̀ káwọn máa mọ̀ pé ẹ̀jẹ̀ ń jábọ́ lára yín ẹ̀jẹ̀ ń yí láṣọ yóò ti bo ara yóò ti lo páàdì yóò ti lo tí ó bá fi bo ara Allahu a'lam tọ́yì alìsọ alìsọ akọ́ kò sí ìbéèrè máa mi ok ẹnìkan ní báwo làwọn ti fẹ́ rí kọ́pì táwọn àwọn ará online ẹ á lè download ẹ yes soft copy wà lórí lórí social media i mean lórí internet akànwọ́ra kákan tẹ umdatul ahkam umdatul ahkam bàbá ti tẹ́ síbẹ̀ kódà lè kọ́ ní english yóò gbé kọ́pì ẹ̀ wá fún wa wọ́n ti translate ẹ̀ english ẹ̀ wá ògbẹ̀ ló wà mo ṣe ń wo gan mo ń gbọ́ bí wọ́n ní kan nínú àwọn àlùfáà ní yorùbá yìí náà ti tu sí yorùbá but mi ì tí ì rí bọ̀ mo ti gbọ́ rí pé wọ́n ti tu sí yorùbá ẹnìkan sọ pé can she also pray tahajjud wọ́n ní ṣé obìnrin tí àwọ̀ ọ̀dá ìjẹ̀ yìí ń dà láàmú ṣó tún lè kírun lóru bẹ́ẹ̀ ni tó bá ti lè kírun ọ̀ràn yẹ̀sẹ̀ àwọn náà fi làmì bá a bí àwùlà ṣùgbọ́n gbogbo òun tí a bá kí kódà kò ní irun gbogbo tí a bá máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ máa fi nǹkan bójú ààrẹ àfẹ́ kó dípẹ́ jẹ̀ yẹn àwọn yóò máa máa rí ó gbọ́dọ̀ máa yí láṣọ ó gbọ́dọ̀ máa kánlẹ̀ ìyẹn ẹ̀kọ́ tí ó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ mú dání ni ẹnìkan ní àwọn mú kọ́pì táwọn dáńdá bá ń bọ̀ wá sí lẹ́kṣọ̀ kan lé ní ẹ̀yìn ìṣàdé òun <laughs> ẹ̀yìn ìṣàdé òun ó ti jẹ́ ènìyàn barakallahu fikum táì ẹnìkan ní obìnrin tí nǹkan oṣù ẹ̀ ti dá àmọ́ kò tí ì wẹ̀ ṣé òun àti ọkọ rẹ̀ lè ní àjọṣepọ̀ lóyìn mumtaz sàálù jẹ́mi ìbéèrè tó béèrè ni pé obìnrin tí ó ti parí nǹkan oṣù sáìnì méjì ìkànnù méjì lóbìnrin máa ń sábà rí láti mọ̀ pé ó ti parí nǹkan oṣù ìkan ni à ń pè kan ní àlùjáfà àlùjáfà kù ni pé kójú ibi tí ẹ̀jẹ̀ nǹkan oṣù ti ń wá kókàn dry tó bá dry ó máa ń fa ká sọ pé obìnrin ní ti mọ́ ìkànnù ìkejì wọ́n pe kíní kan ní alqassatul bayda almaada alqassatul bayda níta na ní al-qassatul bayda ó ní nǹkan funfun kan tí ó jáde lára obìnrin funfun ni yóò jáde lára obìnrin òun náà máa wá gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ yẹn ṣe wá ni òun nìkan funfun yẹn ṣe máa wá so nǹkan yẹn tó bá ti wá ọ̀la ń pè ní al-qassatul bayda obìnrin ti ṣe kínú ó ti mọ́ so tóbìnrin bá ti wá mọ́ ǹjẹ́ ọkọ rẹ̀ ti wá lè súnmọ́ ṣe é pé wọ́n tó bìnrin bá ti bẹ̀rẹ̀ oṣù kọ́kọ́ mọ́ sùn mọ́mọ́ tí wọ́n kọ́kọ́ ń gbàwẹ̀ láti ọjọ́ inú àwẹ̀ ó ti mọ́ gbó àwáwẹ̀ ò ní fi gbó so ibi dédì tó di píyàwó òun ti mọ́ yẹn ṣé kọ́sáré bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà nǹkan mọ́ ti bẹ̀rẹ̀ ní tó lékè nọ́ọ̀rọ̀ àwọn àlùfáà àwọn àlùfáà Islam wọ́n dúró lórí pé obìnrin ní gbọ́dọ̀ kọ́kọ́ wẹ ìwẹ̀ bóun ti mọ́ bí nǹkan oṣù náà ìgbà náà ló tó wá di ẹ̀tọ́ fún ọkọ alhafiz ibn kathir alayhi rahmatullah àwọn kọ́rọ̀ tó pọ̀ wá lórí ọ̀rọ̀ yìí kódà sheikhuna muhammad nasiruddin alalbani alayhi rahmatullah ní bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn àwọn kọ́kọ́ takò dájọ́ tán fẹ́ fara mọ́ pé àtòbìnrin bá ti ṣe nǹkan oṣù tó ti parí ẹ̀ kódà bí ò bá ti wẹ̀ ọkọ rẹ̀ lè súnmọ́ kódà ń bi tí wọ́n ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ wọ́n tún ṣe rọ́dù tó lágbára díẹ̀ fún alhafiz ibn kathir alayhi rahmatullah àmọ́ ìkan nú àwọn ọmọ kéwù wọn tá ń pè ní Sheikh Hussein Al-Awaisha habibahullah ta'ala wàrà àwọn wá ní kò sí láì sí kí no àwọn wá ní Sheikh Al-Albani rahimahullah pé wọ́n ti padà padà kúrò nínú stand yẹn táwọn náà padà dó sínú tí ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà wà ó ní pé obìnrin mùsùlùmí kò tí ì lè di ẹni tí ọkọ lè súnmọ́ àfilẹ́yìn tó bá tó wẹ ìwẹ̀ jẹnaba kódà nínú ẹ̀kọ́ táwọn àlùfáà mi máa ń ṣàlàyé ni pé ó dáa púpọ̀ ìyẹn ló sì dáa jù kóbìnrin mùsùlùmí ó tó bá parí jẹnaba tó parí haidọ̀ kó lọ bí ọjọ́ kan díẹ̀ síná kọ́kọ́ rẹ̀ ó tó lè máa súnmọ́ pé bìkọ́ táìmù yẹn gbogbo ẹ̀jẹ̀ yẹn bí agbo àwọn nǹkan míì tó bá jẹ̀ sí sápamọ́ ẹ̀yẹ́ torí pé nínú Islam tóbìnrin bá parí nǹkan oṣù lára ẹ̀kọ́ tí Islam ní kó lò ní pé kó tún wá nǹkan tó bá ní pẹ́ẹ̀fù kó wá bí perfume àbí nǹkan tó lóorùn kó tún fi sójú ara yẹn láwọn táìmù yẹn because kí oorun gbogbo nǹkan oṣù yẹn lè ṣe kí ni o lè lọ àmọ́ dájú pé gbọ́dọ̀ àwọn ọkùnrin tí ń bẹ́ńtà lẹ́nu wọn lè ní sùúrù ọjọ́ méjì ọjọ́ mẹ́ta hàn ṣòkó tó lè di àláàlì ó di ìgbà tó bìnrin bá tó wẹ ìwẹ̀ jẹnaba wallahu ta'ala a'lam. ókè ah, ẹnìkan ní mo narí ti pé ǹjọ́ lè ṣe ẹ̀tìká jazakumullahu khair ọlọ́run sọ ilẹ̀ sùn lórí àwọ̀ ọ̀dá ìjẹ̀ yìí bá ń dà láàmú oníṣẹ́ ìtìkáàfù amẹ́kọ̀ọ́ tí ó fi bá ìtìkáàfù lò náà lẹ́kọ́ tá a ń tẹnumọ́ látàárọ̀ ní pé gbogbo ògbà always ó gbọ́dọ̀ máa fi nǹkan bo ojú ààrẹ kó bá lè má fi ìdọ̀tí ẹ̀jẹ̀ yìí kó má fi ṣe ní mọ́ṣáláṣí. ẹ̀ question tí wọ́n dúró lè bèrè pé wọ́n lẹ́ni tó lọ sí family planning tí ẹ̀jẹ̀ wá ń jáde lára ẹ̀ pé kí ni ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ ni pé lára ń tà mọ́ ń sọ ni ẹ pẹ̀lú family planning Uh, family planning kí mùsùlùmí ó lọ kẹ́kọ̀ọ́ kó sì gbàgbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run lórí ẹ̀ uh, bó ti ẹ̀ ṣe pé méjì ni àwọn àfáà ti wá pín sí nínú Islam àmọ́ àwọn tí wọ́n ń polówó rẹ̀ fún wa àwọn ò bá wa mọ̀ bẹ́ẹ̀ nínú àdó àwọn àlùfáà nínú Islam wọ́n ṣe yàtọ̀ láàrin tahdidu nasli àti tanzimu nasli bó kíní ó ti kékeré ju ẹ ṣe ó ti kí ló dé tó bá wọn ọlọ́run òun kan lèmi náà wò yìí tàbídù nasli àti tanzimu nasli èyí tá ń pè ní tàbídù nasli ó ní wọ́n máa ń pè fún wa ní family planning ayé ẹ̀kọ́ bọ́lọ́dọ̀ àwọn àlùfáà ti wa ní tí wọ́n pè fún wa ni pé tàbídù nasli ni ìfi àlà sọmọ bíbí kì í ṣètò ìfi kíni o ààlà lẹ́fi sọmọ bíbí wọn ètò kọ́ lẹ́fi sí albayanu wa tọ́yẹ̀ so ìfi ààlà sọmọ bíbí pé ìyìn ní bí ju mẹ́ta lọ ìyìn ní bí ju mẹ́rin lọ ìyìn ní bí ju márùn lọ hada haram hada haram islam fẹ́rù yìí wọn méjì péré mo fẹ́ bí o má jì kọ́lọ́ bá fa sí hada haram bọ́ ifi ètò sọ́mọ bíbí ni pé ah tí bá bí kan mo fẹ́ kí n máa ní space ọdún méjì sí ọdún mẹ́ta ìjẹ̀bi sí ní gẹ́gẹ́ bí obìnrin àhódà gẹ́gẹ́ bí gbà hmm, ìyẹn ò ní tẹ̀m̀bímú anásù ìyẹn ò lẹ́nu àwọn àfọ́ òwá kò lé lórí ara àwọn tí wọ́n gbà wọlé pẹ̀lú a ní tó jọ gan ti wà ní Qur'an àní tó jọ bù wọ́n níbẹ̀ ni Olúwa ní wàlíwálì dáàtú yorùbá ìnà àwùlá àdáhùn náà àwùlẹ́yìn ní كاملين لمن أراد أن يتم الرضاعة واضح والوالي والوالدات فاو يات بما يرضعن أولادهن كما فاو من ولم حولين كاملين معذرة حولين كاملين فودي جودو ميدي لمن أراد أن يتم الرضاعة فاني طبعا ما قوم بفو ملوم كوي كوي كوي wọ́n ń tọ́ka ní ẹ̀fẹ́ fún obìnrin ọmọ ọlọ́mọ bó ti di ọdún méjì ẹ̀wọ́n ní tẹ̀sẹ̀ wá jẹ́ plan kẹfẹ́ bí mi automatically ó ti lọ́dún mélòó wọ́n ní so Islam gan ti tètò sí already ó jẹ́ káwọn tó gbanú àwọn àlùfáà kan ṣe kínú wọ́n gbà wàwọn tí wọ́n gbanú àwọn àlùfáà ní irọ́ ìpìlẹ̀ ni pé àwa a nídìí ọmọ púpọ̀ nínú Islam pàdánù lóní tàzá wájú lùwàdú dàlúwàlúd fa inni mo káfíìn bí kò mo lè umama tó mo lè kìyàm ó ní ẹ fóbìnrin tẹ bá rí pé nífẹ̀ẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ yín tẹ tó wá mọ̀ pólì pamọ́ dáadáa torí pé tó bá dẹjọ́ ìgbé dàlùkì àmọ́ mo fẹ́ júwe pé mi nìjọ mi pọ̀ tọ́yì tó bá wá rí tọ́yì tó bá ti wá ń di pé àwọn spéèsì ẹ̀ jù ọmọ òní pọ̀ ọmọ òní ṣe kí ni ọmọ òní pọ̀ tẹ́lẹ̀ àwọn tó ń fi polówó kíní òfin wa wọ́n máa ń tán ṣe o wọ́n ṣe kí ni ọ̀jọ̀ mọ̀ wọ́n máa ń tán ṣe wọ́n mọ̀ pé pípọ̀ àwa mùsùlùmí yìí òun náà lágbára tó kù ta ní pípọ̀ wa yìí ó ní kí o òun lágbára wa ta ní tó ń jọ tó bá ti di pé àbá pọ̀ mọ́ àdíjẹ́ nǹkan mọ́ àmọ́ bá ti pọ̀ ẹ̀wọ̀n pé ń jọ bá ti ẹ̀rí pé ó yá ẹja máa kóra bọ́ta àpọ̀ ó jẹ́ lójú pọ̀ wa lọ́wọ́ báyìí kọ́lọ́ kó ṣàánú wa apìnpọ̀pọ̀ ya náà ni òṣẹ́kọ̀ọ́ òṣìkòṣẹ́kọ̀ọ́ èyí náà àtàjọpọ̀ náà àwọn míì tún dónú wa àwọn tún bẹ̀ẹ̀sì ọ̀hún jẹ́ ọlọ́mọdé àṣàánú wa tọ́yì àwọn tó wá ṣàgbánú àwọn àlùfáà àtàwọn tí wọ́n gbá àwọn tí wọ́n gbá padà wá ní àbíkílà lórí bá dé bóyá obìnrin wà ní stéèjì pé ah doctor tó jẹ́ mùsùlùmí tó jẹ́ kíni mùsùlùmí tó dẹ̀ lámọ̀ náà ó wá sọ fún wa pé ah ìwọ obìnrin ẹ̀sìn mi ọdún méjì díẹ̀ pẹ̀lú tẹ́tí bíi ètí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ kó mọ́ bí lọ ni ah yéè owó skúmọ̀ tí wọ́n àá ah, ah, ọlọ́run bá ní mọ́ báyàn gbọ́ mùsùlùmí ò àwọn tó wá gbà náà náà àfa àwọn ní kò gbọ́dọ̀ já níyàn pé skúù tí wọ́n owó oúnjẹ tí wọ́n owó ilé ti wọ́n ní òmùyàn máa lọ sí family planning o kò gbọ́dọ̀ dáníyàn o ọlọ́mọṣà fún alágbọ̀ọ́yé àwọn tó wà gbá yìí àtàwọn tó níyàn lè ṣe tí làlúrí bá dé yìí àwọn wá ní gbogbo ń tábà lò kò gbọ́dọ̀ jẹ́ tí ó tún wà ní wa lára gbogbo ń tábà lò kò gbọ́dọ̀ jẹ́ tí yóò ní wa lára èyí ò ní ó fi wá jẹ́ pé nínú táwọn àfáà máa ń fẹ́ ká mọ̀ mọ̀ lò ó ní tábà mọ̀ lò tí ó mọ̀ fa kóbìnrin mọ̀ bleach ní tá à ń pè family planning tó mú arúgbó ọjọ́ inú o tí wàá mọ̀ká kóbìnrin máa ṣe kí ni kò mọ̀ bleed ká lo nǹkan míì adágídú lọ ìtàwọn sọ abẹ́mọ́ ló ń gbà náà àlàázùn abá ti ń ṣe lọ́wọ́ ká sì mọ dà síta ká mọ dà sínú inú ilé bóyá ipá anábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé aleykum salam anábì ju sọ́jọ́ náà pé bẹ́ẹ̀ bá dà sínú ilé tẹ́ ń dà ta èyí wo di ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run bá fẹ́ ṣe iṣẹ́ rẹ̀ èyí tí ó bá doyún kí ń kiri tó ọ̀dà wọ̀ bẹ̀kẹ́ tó lẹ̀ dà táwọn náà yóò ṣe kí ni jọmọ́ yóò doyún Ah, ẹ̀jẹ̀ tó bá wá ń jáde lára obìnrin tó ṣe family planning yìí káṣẹ̀ wá ló ti wá lọ lò ó ẹ̀jẹ̀ yìí wá ń jáde irú ẹ̀jẹ̀ ní ìdámú fasad làwọn afáàmù pé ẹ̀jẹ̀ tó kàn ń wá ni so kò ní ìdájọ́ nǹkan oṣù pọ̀tò náà irú mọ̀ràn tá a fóbìnrin ti ń ṣe ìṣèhádọ̀ á sì kíni àáfóun náà pé ìdájọ́ ní ìṣèhádọ̀ lọ́wọ́ o kó máa lo nǹkan ní gbogbo gbogbo ìgbà wallahu ta'ala a'lam. Uh, okay, okay, please, can husband have an intimacy with his wife after she has finished next period? Àti ṣàlàyé yẹn àbí? So bí ọkọ ilé súnmọ́ àti ṣàlàyé alhamdulillah. So the ẹnìkan ní ẹ̀jẹ̀ obìnrin ti stop ó dẹ̀ ti wẹ̀ òun àtọkọ dẹ̀ ti súnmọ́ra wọn lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ẹ̀jẹ̀ bá tún wá padà kí ni ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni so ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá tún ti wá padà ó tún wá náà ni náà bá alábísọ́ níbẹ̀rẹ̀ rọ wa pé ìjẹ́ bí ẹ̀kọ́ oṣù nígbà tó pọ̀jù àbígbà tó kéré jù tó lékè àwọn afáfà mọ́ra wọn lẹ́nu mọ́ tó lékè ni pé kò sí tó kéré jù so tóbìnrin bá ti rẹ́jẹ̀ tó dẹ̀ ti pé ẹ̀jẹ̀ tóun tún rí tó ti mọ àwọn àpẹẹrẹ tá a kà lẹ́ẹ̀kan pé ẹ̀jẹ̀ nǹkan oṣù rèé ọkọ tó lè súnmọ́ mọ́ èèyàn tún ti dè wọ̀ àwẹ̀ tún dè wọ̀ ó bá tún di ijọ́ kejì àbíjọ́ kẹta ó bá tún di mọ́ ó ti ti mọ́ náà nìyẹn so tó bá ti ń rẹ́jẹ̀ yóò mọ̀ bọ́ sí ìdájọ́ oníhàídọ̀ tó bá ti ń rí mímọ́ tó ti ń rí túhù bóun ti mọ́ra yóò máa bọ́ sí ìdájọ́ ẹni tí ẹni tó mọ́ náà ni Allahu a'lam tọ́yì ṣé èmi ò gbọ́ èdè ilé yòó sí ṣe gèrè tó less dọ́ èdè gíga wọn pè é French àwọn ọmọ French yà yín o aláàbùsà àná akúfún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ آمنوا الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ẹ rí jẹnẹrétọ̀ sí mọ́ ọlọ́run kò fún wa ní àgbọ̀ insha Allah ta'ala kí ládàá ni láti ojú gbà ó kà àwọn èèyàn kan lọ́jọ́ jẹ̀bi gbogbo ẹni tán nìyẹn o àwọn ẹni kan dẹ̀ wọ́n àtọ́mọ́ ń wá déédéé tán wá báyìí tó yẹ pé òjò ni òjò kárẹ́ lòmí ayé ẹ̀kọ́ gbogbo àwọn ẹni tí wọ́n wá àwọn kọ́pì yóò tẹ̀ lè kárí wa mọ́ gbogbo tátis kọ́pì ló ti ṣe báyìí kò lè kárí wọn a ní káwọn ẹni wọn wà lẹ́nu àáwọ̀ àwọn ẹlò àwọn tán bá kọ́kọ́ dé ní next week nínú wọn àwọn làwọn afún ní kọ́pì yìí ṣe yí báwọn ṣùgbọ́n àwọn tí ọba wa kù àwọn nusak tó wà níbi tẹ́lẹ̀ kán mọ́ kán mọ́ lò ọlọ́kùn fún adé àgbọ̀yọ̀ rẹ̀ ẹni tí ẹ̀jẹ̀ dá dúró torí family planning kọ́ ẹ̀jẹ̀ dá dúró bá ògínàmì I understand the question lẹ́nìkan wọ́n ní ẹni tí ẹ̀jẹ̀ dá dúró torí family planning bí atọ́mì ni pé ẹni tẹ́jú òwò amọ́lá rẹ̀ torí family planning ṣùgbọ́n ẹgbẹ́ tọ́mì náà nìyẹn ẹ kò ní ìdájọ́ nǹkan oṣù náà nìyẹn ṣùgbọ́n nǹkan yẹn kò wá òkè ẹ̀jẹ̀ gbọ́dọ̀ mọ́ wá lára obìnrin lóṣooṣù òun ni normal thing ṣe tó bá ti lọ́ọ́ family planning tí ó ṣe nǹkan oṣù mọ́ àdánwò ni o ó dẹ̀ léwu fún àlàáfíà ọjọ́ iwájú obìnrin bẹ́ẹ̀ ọlọ́mọṣà fún wa ní wọ́n ní obìnrin tí ọjọ́ rẹ̀ ti pé lọ tó so tí ẹ̀jẹ̀ dẹ̀ ti ń wá lára rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀ ń wá lójoojúmọ́ ní tá ń sọ yìí ni ó ń ṣẹlẹ̀ nìyẹn so tẹ́jẹ̀ bá ti ń wá ìdájọ́ kí ni yóò gbéra rẹ̀ sí ìṣàhàdà kó lọ́dọ̀ àwọn dókítọ̀ kó lọ wá àlàáfíà ń bẹ ọ̀dọ̀ àwọn àfa ìdájọ́ ẹ̀sìn ní kíni ni yóò wà ìdájọ́ tí ó lò òun náà ni àwọn nǹkan tí a ti ṣe wọ́n ní kí lórúkọ tíra ilẹ̀ kan ṣe orúkọ rẹ̀ ní umdatul ahkam tíra tá ń lò nìyẹn umdatul ahkam ok umdatul ahkam ẹ̀kọ́ nídìí máa wọ́n bá di tẹ́sọ́ di gbọ́gbù òun rè so káwọn yẹn lọ download ẹ̀ láti máa fi fólù àwọn àlàyé tí a bá ń ṣe so insha Allah ta'ala ah, ó dàbí pé ó ṣeé ṣe kó má ju halkọ méjì adẹyọ kan lọ mọ́ tá a lè ṣe lórí umdatul ahkam títí tí rọmọdọ́nù fi dé sọtọ́jú pé tó bá ti tí rọmọdọ́nù bá ti ń ku ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan ìṣèwádìí bíi ni pé a máa ń ṣe fíkù síyà gbogbo ẹ̀kọ́ tá a bá ń kọ́ a máa ń dadú a wá bẹ̀rẹ̀ àlàyé nípa ìdájọ́ àwẹ̀ tó ń bọ̀ láti lè pèpè ara wa kalẹ̀ gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú òfin a wá máa mú àwọn ah, ìdájọ́ rẹ̀ wá ìyóò máa ń sábà ṣe so tó bá ti kú ó ṣeé ṣe kóyá next week láfẹ́ rí ṣe ọ̀ kí ìtò tẹ̀lé mu àmọ́ aṣá ń sọ fúnra wa kalẹ̀ pé àti ẹyẹ halqa tafsir àti umdatul ahkam tá a bá ti wá da dúró báwọn tá a bá bẹ́ẹ̀ di orí Ramadan ó di after Ramadan ká tó lè bẹ̀rẹ̀ padà torí inú Ramadan àwọn activities tá a máa ń ṣe a ní tafsir Ramadan wa lọ́dún ni ètò wa ó tún wá fẹ́jú ju tafsiri nìkan lọ àmọ́ bò yóò ti lọ insha allah ta'ala á padà máa a máa gbọ́ àmọ́ gbogbo àwa tí a máa ń ṣègbìyànjú epo lọ́dọọdún nínú Ramadan àdìpé jẹnẹrétọ̀ wa tó ti di ó ti di àgbà ńlá báyìí níṣìṣẹ́ á níbi epo tí ó pọ̀ at least bọ́jẹ́ẹ̀tì tí a ń bùkù fún epo Ramadan nìkan tí ó bá fẹ́ tó sixty to seventy thousand fún dísù tí kọ́nàjó tó bí a ká bùkù one hundred thousand nù tó bá dẹ̀ wá sẹ́kù mọ́sálásí náà ni yóò máa lò so ṣíṣe pé dísù á sì lójú tí wọ́n lójoojúmọ́ awa eh, star dẹ̀ fi máa ń lo iná nínú Ramadan ó máa ń pọ̀ gan àwa láyé sí iná bí kọ́lọ́n kó sànù wa so kí kálukú wa gba wa tá a máa ń nígbìyànjú tá a máa ń ṣe káyọ̀tì máa fi sọ́kàn ètò ìfọ́ ká máa fi sọ́kàn gbogbo ẹ̀ náà ká fi sọ́kàn kí bá subhanahu wa ta'ala tó máa ṣàgbà gbogbo náà níjọ́sìn lọ́wọ́ وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته